I am proud to be Nigerian. Okay, Niger! Alright, O compatriot, Nigeria call He Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ and he kò she ẹ̀ my jalè. A káàbọ̀ ẹ̀yin èèyàn mi, ẹ̀yin tẹ́ máa ń wo Um, àwòrán mi ní gbogbo ìgbà ọlọ́run á bùkún fún yín mo mo fẹ́ràn ni pé ẹ máa ń wá ẹ máa ń wo fídíò mi so lẹ́ni mo lọ sí lẹ́ni màá máa ṣe fídíò lórí nǹkan tí mo rà ní Walmart <coughs> I think I'm putting too much pressure on myself I need to calm down. ẹ bá mi kí àwọ̀ àsìkò. ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ ní pé ẹ wá sí. Si orí àwòrán mi lẹ́ni èní máa ma fi gbogbo nǹkan tí mo rà ní um, ibi tó ti ń ta nǹkan tó ń jẹ́ Walmart wọ̀nyí àwọn nǹkan yìí tí mo rà àwọn nǹkan obìnrin ni àwọn nǹkan tó máa ń ṣe ẹwà fún obìnrin nǹkan irun so um, ọ̀pọ̀lọpọ̀ nínú nǹkan tí màmá fi hàn yín ni irun màmá fi àwọn nǹkan tí ò ń ṣe irun wọ̀nyí bóyá bíi méjì bọ̀ kò wá related kò it's not related kò wá kò wá pẹ̀lú àwọn nǹkan tí mo fẹ́ mo fẹ́ fi hàn yín bọ́ torí pé mo ra àwọn nǹkan yín pẹ̀lú àwọn nǹkan yẹn tí mo rà ní walmart torí ẹ mo ṣe fẹ́ fi hàn yín so màá bẹ̀rẹ̀ láti this thing is harder than I thought to be sincere I thought I was going to do better than this ah no i must not carry last Yoruba, come on. okay I won't call yẹn so my parents in. so nǹkan àkọ́kọ́ tí màá fi hàn um, air color. hair irun to máa um, Color. Color. Our. Color. Color. Do do. Ah, these things are annoying i'm i'm angry right now seriously so àwọn nǹkan tí coffee kọ́kọ́ fi hàn yín ni nǹkan change um, is color yorùbá In nǹkan tó máa change be irun mi ṣe rí láti dúdú pupa so mo fẹ́ fi ṣe mo fẹ́ lò sórí um, irun irun èèyàn like human hair so mo wo um, color Eyo ẹyọkan burgundy ìkejì um, blonde ni mo fẹ́ lò so mo ra méjì ní walmart èyí tí mo fẹ́ rà gangan ni claro air ìyẹn gangan mo fẹ́ rà yẹn mo fi um, change um, àwọ̀ colour irun mi but ìyẹn wọ̀ ní mọ́ so torí ẹ̀ mo ṣe ra eléyìí tó ń jẹ́ revlon mo dẹ̀ ra ní um, let me see so eléyìí náà ó ní it's ammonia ó ní kò ní ammonia kò ní àmọ́ ní torí ẹ̀ mo ṣe rà which means ó oh, that fún could then change um, quality irun so um, èyí tí um, máa kọ́ fi burgundy yìí um, bí colour yẹn colour tí mò ń wá lélẹ́yìí like one of um, ẹyọ um, kan nínú àwọn colour yìí ni mò ń wá then ìkejì ni blonde so nǹkan tí mò ń wá náà ni ẹyọ kan nínú àwọn colour yìí nǹkan tí mò ń wá náà ni ẹyọ kan náà ọkọlọ yìí so torí ẹ ni mo ṣe rà so nǹkan ìkejì tí mo rà ní um, co-wash àjọfọ̀nkan irun tí mo rà náà ní um, Walmart so first time tí màá lo Izayam product yìí lélẹ̀ mo lórí um, kí ni mo máa ń lò normally mo ti gbàgbọ́ orúkọ nǹkan tí mo máa ń lò normally but nǹkan tí mo máa ń lò um, mo kàn ń try láti change ẹ̀ so and mo mo mo mo ní ìwúlò mo ó jẹ́ kí n lo co-wash fún irun mi bọ́ mo kí n rí co-wash so eléyìí ni mo rí ní Walmart torí <clears throat> ẹ̀ mo ṣe ra eléyìí so um, as i hear mi so mo mọ tó ṣe máa um, jáde mo mọ bóyá máa like ẹ so ìkejì tí mo rà ní Walmart ni mo e mo mọ bóyá máa e i mean mo mọ bóyá máa e ló ń pè but um, must, um, máa e moisture ló máa ń pè and um, coconut and um, koi smoothie ni mo kàn fẹ́ fi change mo kàn fẹ́ kó kí um, irun mi bí texture irun mi kó jáde dáadáa so ìkejì tí mo rà ní um, is um, wọ́n pè ní strengthening one minute musk nǹkan tó ń pè nìyẹn so eléyìí má kàn fi sí irun mi bí pé èèyàn cleans irun mi lè wà fún mo lo àwọn kíní ìrí so mo mo lè dúró láti wo tó ṣe máa rí lórí mi tí bá ti lò eh, tí bá ti lò so nǹkan mi ti máa fi hàn yín ni this ni mahi mo ò bẹ́ẹ̀ mahi lọ máa ń pronounce kìíní but máa wo pronunciation ẹ̀ so mahi moisture colour protection so irun mi gangan mo ti already fi colour ìmí sí so mo kàn fẹ́ nǹkan tó máa condition ẹ̀ first time tí màá lo product náà lélẹ̀ so mo mọ̀ tó ṣe máa turn out so màá lọ sí ọ̀dà nǹkan tó máa fi ṣe irun lóge so ẹyọ kan nínú nǹkan tí mo rà láti fi ṣe irun lóge ni eléyìí so eléyìí ni clip tọkọ máa fi sí irun láti style ẹ like tó bá jẹ́ mo fẹ́ style irun yìí ní a different ní um, style mi mo kàn lè fi sí orí báyìí láti jẹ́ kó look fine láti jẹ́ kó look um, audacious like. <laughs> occasions láti jẹ́ kó look ẹwà láti um, jẹ́ kí ẹwà ẹ jáde so báyìí ló ṣe máa rí mo láìkẹ́ torí pé um, kò ń ṣe ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn ló máa lórí nǹkan báyìí ó kọ̀ yàtọ̀ ó yàtọ̀ láàrin àwọn irun um, irun aṣerunlóge tí mo ti rí and please guys Hmm? Don't insult me. I tried. It's actually challenging to sit down and make all these kind of videos. Like, even if you can do those things naturally, somehow, somehow, if you're on camera, like, <sighs> it's just, it's just hard. I was frustrated. I was struggling, guys. I was really struggling. But guys, this girl can speak Yoruba very well. You can even hear my accent. Like, the accent is Yoruba. Eh, hey, come on, girl. <laughs> nǹkan mi tí màá fi hàn yín ni eléyìí mo máa ń rí àwọn èèyàn tó máa ń lo eléyìí mo wá um, ní pé kí n rà á mo like tó ṣe ṣe eléyìí wọ ọkọ̀ jẹ́ kí ibi báyìí kó rọ̀ jẹ̀bẹ̀lẹ̀jẹ̀bẹ̀lẹ̀ ọ fi nǹkan bíi irin sínú ẹ̀ so irin yẹn ó máa jẹ́ kó dúró dáadáa torí mo ṣe like ẹ̀ then wọ́n jẹ́ kí wọ́n ṣe tú wọ́n ṣe kọ́lọ̀ méjì sí so èèyàn lè lò ó bí fun kọ́lọ̀ yìí èèyàn lè lò ó fún kọ́lọ̀ yìí so mo like to ṣe rí so but although mo ó ó ó tight lórí mi tẹ bá dẹ̀ mọ̀ mi ẹ máa mọ̀ ní ké orí mi kéré tẹ bá mọ̀ mi like èèyàn tẹ bá mọ̀ mi like tẹ bá rí mi láyé tẹ bá rí mi láyé ẹ máa mọ̀ ní ké orí mi kéré so ki ele to fi lè fún pọ̀ lórí mi which means ó kéré. Okay, so kò ṣe nǹkan tó mọ́gbọ́n wá so ó jẹ́ kọ́ jẹ́ kó like kó tóbi díẹ̀ or kọ́ fi rọ́bà kọ́ fi elastic sí tó máa jẹ́ kó expand kó máa jẹ́ kó tóbi àti kéré so that ó máa fit everybody so yeah ìyẹn kò fò kò mọ́gbọ́n wá bọ́ àfi ìyẹn other nǹkan tó ṣe ó ṣe dáadáa so nǹkan míì tí mo fi máa hàn yín fún um, irun tí mo gbàgbé láti fi hàn yín ni eléyìí so um, eléyìí wọ́n pè ní coconut milk and organic honey quenches and control freeze for all coily coil types so mo ra eléyìí torí pé mo fẹ́ nǹkan tí màá kọ́ fi sí irun mi like irun mi gangan kò ṣe ilé ilé ò ṣe irun mi irun mi gangan ní pé tí bá ti ń jáde mo kàn lè tẹ́ sí irun tó máa dẹ́ kó wà kó lẹ́wà so eléyìí mo kàn rà and mo ti lò ó bíi for um, um, fún um, ọ̀sẹ̀ ọdún ọ̀sẹ̀ méjì mo ti lò fún ọ̀sẹ̀ méjì nsìn mo dẹ̀ like tó ṣe ṣe orí mi ó máa dẹ́ kó look shiny tó ṣe irun mi ó jẹ́ kí irun mi kó dán so eléyìí mo ti already lò and nǹkan mi tí màá fi hàn yín tí ó jẹ́ kí n fi hàn yín lẹ́ǹkan yẹn ni eléyìí náà tí mo rà eléyìí náà fún irun ni láti fi jẹ́ kí irun fi irun lóge like àwọn ìgbà tó jẹ́ pé irun èèyàn ò láì tó ṣe rí o kàn lè lo eléyìí so mo láì gbélé náà ṣe rí amóra torí polka dot tó jẹ́ like tẹ bá mọ̀ mí mo like anything tó bá jẹ́ polka dot mo tiẹ̀ mọ̀ nǹkan tí polka dot ṣe fún mi mo kàn like ẹ̀ ni so màá lọ sí àwọn nǹkan tó jẹ́ ti ara àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ ni kò ń ṣe nǹkan púpọ̀ because torí nǹkan irun gangan mo fẹ́ fi hàn yín so first time and àwọn nǹkan yìí ni nǹkan tó jẹ́ pé mo rò ní pé obìnrin máa like tó máa jẹ́ kó dàbí obìnrin kó feel like as in when you feel like a female tó máa jẹ́ kó. Ko tó máa dàbí pé èèyàn tán wọn àwọn nǹkan yẹn mo kàn like ẹ mo like nǹkan tó bá ní òórùn tó dáa mo like òórùn tí bá rí èèyàn mo máa fi òórùn as in um, tá bá lo nǹkan pef kí ni pef nǹkan tó rùn tá bá lò sára nǹkan tí màá fi rántí wọn nìyẹn mo kàn like nǹkan tó bá rùn dáadáa tó rùn dáadáa so nǹkan tí màá kọ́kọ́ fi hàn yín ni um, nǹkan tó ń pè ní body wash ní ọṣẹ àfi afọ ara wọ́n máa fi fọ ara ó fi shea butter àti vanilla lọ fi ṣe and ṣẹtiri colour ẹ̀ colour ẹ̀ jẹ́ pink mo mọ́ mọ́ ra pink torí pé mm, ìgbà míì tí nǹkan everything tí gbogbo nǹkan bá ti súyàn gbà mí ó dá kí èèyàn kó lọ sọ́jà kó ra nǹkan obìnrin nǹkan oge obìnrin ó kọ́ máa jẹ́ kéèyàn feel tuntun ó máa jẹ́ kéèyàn feel alive so nǹkan tí mo máa ń ṣe nìyẹn like tó bá jẹ́ student or tó bá jẹ́ ìyàwó ilé tí gbogbo nǹkan bá kọ̀ sú ẹ bóyá ó ti rẹ̀ ẹ́ or ó kọ̀ rẹ̀ ẹ́ láti kàwé tó bá lọ ra nǹkan tó wà gẹ́lígẹ́lì like nǹkan obìnrin ó máa jẹ́ kí wàá kọ̀ feel ayé wàá feel alive and tó bá jẹ́ pé nǹkan ìyóò tẹ̀ tí ń lò tẹ́lẹ̀ kọ ra nǹkan míì tó yàtọ̀ pátápátá sí nǹkan tó máa ń lò dékè nǹkan tí mo máa ń ṣe nìyẹn mo lè máa lo àwọn nǹkan míì tó jẹ́ nǹkan obìnrin but tí bá notice ni pé mo ti ń lo àwọn nǹkan yẹn ó ti ń mọ́ mi lára kò rùn yàtọ̀ mo kàn máa ra nǹkan tó yàtọ̀ pátápátá tó jẹ́ pé òun rẹ̀ nǹkan tí mo like ni ìbò ó yàtọ̀ sí àwọn nǹkan tí mo ti ń lò ó máa ń jẹ́ kí n feel tuntun like it refreshes me so torí àwọn ìṣe ra ilé tẹ́ bá rí ilé wọ́n màtẹ́ra like òórùn ẹ̀ òórùn ẹ̀ dáa gan-an ó òórùn bí obìnrin àyọ́ngẹ̀ ẹ̀ máa feel like a female mo like ẹ̀ mo dẹ̀ like colour wọ́n ní different ones wọ́n ní different colour but èmi tí bá wà ń stọ̀ mo máa ń ṣí ni màá ṣí báyìí màá gùn òórùn ẹ̀ because mo lè má mo lè délé ń sìn kí wọ́n máa wò ó ní pé ah mo bá ti ra nǹkan míì so mo máa ń ṣe àfi nǹkan tó yẹ pé tó bá ti tì pa no mo ní ṣí ọmọ dáadáa ni mí. so nǹkan tí mo sọ like tí bá ti rí ní kí àwọn nǹkan tí ń sún mi máa like máa ra nǹkan tó yàtọ̀ kò ń ṣe nǹkan tí mo máa ń normally lele but ìgbà tí mo wà ní Walmart tí mo rí lè i was like mo mo ní pé kí n ra ilé and ẹ tẹ̀ ní ẹ tẹ̀ ní gbàgbọ́ mi tí bá sọ fún yín ní iye tí mo rà mo rà ní ninety six cents which is tó dáadáa like ninety six cents is a good um, is a good deal like yeah so eléyìí ni and ó rù dáadáa kò tiẹ̀ ẹ̀ tẹ̀ nímọ̀ ni pé nǹkan ninety six cents lẹ́ra ó dẹ̀ wà moist like kò gbẹ kò gbẹ ó ó feel ó ṣe dáadáa ó nice ẹ bá rẹ́lẹ̀ ní kíní ẹ̀rá mo mọ̀ ń pa àwọn ẹni tó bá ní nǹkan like acne or wọ́n wà sensitive èmi mo fi bẹ́ẹ̀ ní sensitive skin nǹkan tó bá le nìkan ni ojú mi wà sensitive sí bí àwọn brush tó máa ń lò yẹn tó máa fi ṣe makeup eh, tó máa fi ṣe cleanse yẹn exfoliating yẹn ìyẹn ojú mi ojú mi ò like ẹ̀ tí bá fi lè lò báyìí ó máa yọ wrinkle ó máa change àwọn àwọ̀ ojú mi ó máa jẹ́ kó look not nice so but nǹkan tó bá ti soft so I need as obìnrin I need láti mọ àwọn nǹkan tí ara wa like so èmi ojú mi ò like mo kì í fi kọ̀ọ̀kan gbọ́ ojú àwọn ẹlòmíì máa ń lo kọ̀ọ̀kan máa rò pé tá bá lo kọ̀ọ̀kan mo ojú wọn máa look nicer èmi ìgbà tí mo ń lò ojú mi ò like kọ̀ọ̀kan like it was terrible ojú mi kọ́ ò rí ṣákúṣákú. bó ṣe bó ṣe bò bó ṣe bò bó ṣe bò bó ṣe bò wọ́n ti kó omi gọ́dá pọ̀. bọ́ àtìgbà tí mo ti stop láti máa lo kọ̀ọ̀kan ọṣẹ nìkan màá kàn fi ra ojú mi and that's all like ojú mi ó máa wà better so i need láti mọ àwọn nǹkan tí um, àwọ̀ ara wa like so that is ele nìyẹn ó kàn ní nice ó kàn ní smell um, òórùn rẹ̀ ó ó nice ó kàn ó kàn wà okay so nǹkan mi tí máa fi hàn yín and um, ìparí nǹkan tí máa fi hàn yín lélẹ̀ ní eléyìí ní um, eléyìí fún ẹsẹ̀ ni so um, àti fún fọ ẹsẹ̀ bóyá ẹsẹ̀ yín ẹ̀ láì tó ṣe rí ó ti ń dàbí ti yarúgbó or something or ẹ ti rìn or ẹ kàn need ẹ kàn fẹ́ kẹ́ tọ́jú ara yín as a obìnrin eléyìí mo rà á first time tí màá lò nìyẹn mo lórí so it's for um, fún um, ẹsẹ̀ ẹsẹ̀ àwọ̀ ẹsẹ̀ ni láti fi ṣe ó dẹ̀ ní nǹkan like irú nǹkan tó máa ń fi sí ara èèyàn ní store náà nìyẹn tẹ bá ní machine yẹn tẹyẹ máa gbé gbẹ́sẹ̀ sí mi ní ẹ kọ̀ rà ẹ ṣe ara yín lóge nílé ẹ dẹ̀ máa mu tíì ẹ máa mu cup of tea ẹ máa cross ẹsẹ̀ ẹ dẹ̀ máa wo film wẹ́dá ẹ máa wo American film Yorùbá film Naija people ó yá ọ̀ ẹ wo nǹkan ọ̀ Indian film mi láìkí máa wo Bollywood ẹ nǹkan tẹ bá ṣáà láìkẹ́ wò ẹ kò máa ẹ dẹ̀ máa sùn lọ síbẹ̀ okay alright mo gbàgbé láti fi eléyìí hàn yín o kí ni mò ń forí rò nítorí ọlọ́run eléyìí candle candle i know english ẹ̀ ní candle but a fẹ́ sọ ní yorùbá ẹ̀ máa ní candle candle candle lélẹ́yìí so ẹ rí mo ti yọ ẹ̀yìn ẹ̀ bọ́ máa wá máa dẹ̀ fi picture ẹ̀ síbẹ̀ irú kọ́lọ̀ yìí gangan gangan make ẹ̀ àti fragrance ẹ̀ ẹ rà á ẹ máa feel like ìyàwó tuntun tẹ bá wà married tẹ bá yí ìyọ̀ ń gẹ̀ ní pé ẹ tí ẹ wà ọ̀yọ̀ ẹ wà ní kẹ́kọ̀ọ́ fẹ́ kẹ́ feel kẹ́ dàbí obìnrin ẹ ra ilé òun rẹ̀ òun rẹ̀ mo fẹ́ràn òun rẹ̀ gan bathroom ni mo mo fi sí kẹ́kọ̀ọ́ fílẹ̀ sí bathroom kó kẹtàn sílẹ̀ kẹtàn náà sí kó wà níbẹ̀ fún ìgbà pípẹ́ kẹ tẹ bá ẹ tí bathroom ẹ má ṣí sílẹ̀ tẹ bá ṣí bathroom yẹn báyìí tẹ bá wọlé o ẹ máa feel bí pé nǹkan tuntun ṣẹlẹ̀ ó rù dáadáa Only different types but irú ilé gangan tó bá fẹ́ feel bí obìnrin irú ilé gangan ní kẹra. ẹ ṣe nípa ẹ wo àwòrán yìí o ọlọ́wà bùkún yín mo lérò ni pé ẹ máa wá padà sí àwòrán mi láti wò à mọ̀ ni pé ẹ tí ó ti subscribe ẹ tí subscribe sí channel yìí subscribe tẹ̀wọ́mọ̀ yìí kí ẹ tí ẹ tí mọ̀ ẹ tí ẹ tí subscribe sí channel yìí ha ẹ subscribe ẹ jọ̀ọ́ ẹ mo wá subscriber mo dẹ̀ máa like ẹ gan tẹ́ bá subscribe ẹ ṣeun o ẹ ní ọjọ́ tó dùn púpọ̀ púpọ̀ ó dàbọ̀. ọmọ Yorùbá ni mí o. Oh. See you guys, catch you guys later. Thanks for stopping by. I do have yeah. a great day. Yeah. yeah.